gbogbo ayé ló ń sùn báyìí ó yẹ kílẹ̀ ẹ̀gbọ́n ti mọ́. ẹ̀gbọ́n ó ti ṣẹlẹ̀ o. àparò ti forí jáde àgbọn o. àyìnà. ọmọ àlè díẹ̀. mo kọjá ẹni tó gámárà tó lè bọ́ mi o mo kọjá èèyàn tó tẹ̀lé tó wọlé lọ́sẹ̀ mo ti kọjá ẹni tínú mọ̀lẹ́ lè kọ̀bọ̀ sí lọ́wọ́ torí mi àti wọn lájọ ń jẹ lájọ mu. Ah. ìtọ́ bá gbà láàfù tọ́ bá ti kọ̀ lókè yẹn àsìfún ẹlẹ́kọ̀ọ́ kí ló ń sọ lẹ́nu tí ò dùn yìí. ṣé kò lòdì létí ti ẹni. sísá mi bokun tí sí nǹkan tó wọ́ọ̀gì nínú nǹkan tí màá ń ṣe náà. kì í ṣe katapila tí mo ṣe rà ló lọ yìí. kò ń ṣe katapila. katapila tèmi ṣe rà ló. kì ṣe katapila à ń bá ń sọ̀rọ̀ ẹni katapila ìwọ nìkan kọ́ ló lè gbé àgbélébù nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ yìí. ṣé ṣé ọ̀rẹ́ ni tọ́lọ́ tọ́lẹ̀ fún yín níbo lẹ ti rà. o ò ṣe má bẹ̀ fún yẹn wí. èmi. lẹ́tọ̀ wojú rẹ̀ má jáyé bàbá ẹ̀ lájẹ ìjọ àṣẹ ni máa kí ẹ lákì jù má wo bàbá jù wo bàbá díẹ̀ gbogbo jù. kí wọ́n wá sin ike àti eh, òkú yẹn papọ̀ ní sá. kí ni tiyín pẹ̀lú kò àbúké pàtó epo kò lọ yan ọbẹ̀ ni wípé nàìjíríà kò ṣe mí ìlú tó lè wá nàìjíríà rẹ̀ ti wá da gan sí so so make traffic gbà àti mo ti ń gbé ẹ̀rọ. Eh, the airport road is nice but there is still traffic there is still water everywhere but omi náà wà lamẹ́ríkà yìí lọ́run ẹ sọ fún mi pé kò sí ah. flood ṣé pé ẹ ní ẹ ẹ experience flood àbí. ẹ dẹ́ka máa sọ bẹ́ẹ̀ nípa àwọn àgbọn táwa ń bíbẹ́ ni pé ìyá ti jẹ́ wá kú á máa sọ bẹ́ẹ̀ jà rí. nǹkan tí mo ti ṣe wọn padà ìjà ni pé wọn amẹ́ríkà yẹn work every time. He doesn't work, work, work. No time to really work. Yeah. But Nigeria, are you the jẹ́ Naija yìí, ó ti pọ̀ jù. Tẹ̀mẹ́ kọ́kọ́ lọ jà màrà tó bá a. Ó gan. But wait o oh, wait o. Oh. Ọmọ pé mi mi ò kàn lè wá ṣe gbèsè ọ̀dọ̀ yín lọ́rùn yẹn ni. Ayé náà wà lọ́dọ̀ yín rẹ̀, eh, yín guys ń jayé bẹ́ẹ̀ o. Oh. Ayé yẹn yàtọ̀ ṣàmù. Ayé Naija yàtọ̀, Naija yàtọ̀. Ó ní Naija bó ṣe rí ibi kan láti eh, bọ̀bọ̀ tó ló fẹ́ ṣe fọ́níṣọ̀ yẹn. ẹ ẹ rí abili tí n bá ti débẹ̀ máa máa yẹ ọ̀dọ̀ ẹ̀ ó yẹ kó ti parí iṣẹ́ ẹ̀ náà mo kàn sọ fún yín ó mọ̀ ó gbá mi gan bàtí ó gba three point five lọ́wọ́ mi bàtí máa lọ bèrè lọ́dọ̀ ẹ̀ lómi bọ̀ mo ti pay for already two point five náà ṣe ń bọ̀ mi bọ̀ ìwọ ló forí kò sọ wọ́n ló sọ wọ́n èso kí ló kàn mí. You need to love this country tàbá love country yìí kò sí bí orílẹ̀-èdè yìí ṣe fẹ́ develop. you get what i'm saying. ah wọ́n ti wó building yẹn building láti máa lọ mú guy wait o àwọn pẹ̀ tó wá nàìjíríà last. ọmọ ètò ti wó building ti tó seven years now. irọ́ ló ló rà one small guy like that um, small boy tí wọ́n kàn máa rówó kan lójijì ṣá. <laughs> you get what i'm saying. naija for sure. <laughs> wọ́n kàn máa rówó kan lójijì wọ́n á lè ra ibi ṣá àwọn kankan máa fi kàn mọ́lẹ̀ akọ ọlọ́run akọ àwọn á kí àwa táwọn ó zù for real àdàbí aláìmọ̀ṣe. wọ́n náà try na wọ́n náà try. ẹ eh, we dey try. o mọ́tò everything ó oh yẹ everything ó. Oh. abẹ ah, shut up <laughs> i was more expecting bó ṣe ń bọ̀ nílé kó bá mi kó kó kó kan surprise mi pé o ti gbé suv kan wá. Oh, no dey try that shit with me o. my my my ah. my, my stuff is just stuff. <laughs> tí mi ò bá jèrè ta ló fẹ́ jèrè ẹ. àbẹ̀ ah, ṣoṣẹ́ jèrè mi. mo lè jẹ́ máa jèrè mo fẹ́ jèrè ẹ sí ni. tó wá fẹ́ mọ́tò. èmi ò fẹ́ ká kórópè tí mò ń gbé kiri i need a bigger ẹ eh, kò i need a bigger one i'm your responsibility. I know, I know. Look up, look up. Oh, you're not. You know, you know, my, you know, my, you know, my, you know, my, you know, my, you know, my, ọmọ bọ̀bọ̀ yẹn mi ò yẹn. rọra ọmọ àwọn mọ́tò. ó dájú pé ọmọ yẹn ti mọ̀ pé mo ń bọ̀ kò tí parí iṣẹ́ yẹn ní olórí burúkú bọ̀bọ̀ yẹn. ṣọ́ọ̀ṣì máa ń ṣe kinní yẹn ni. wọ́n máa ń ṣe tó fẹ́ ra bread ni. ra bread. wọ́ọ̀lì. it's me fowó ra. fowó William. yes fowó are you joking fowó Doctor. <laughs> what, what are you doing? It's a long story. Are you serious? Doctor, come and help me now. Ah. Doctor, do you even understand the implication of what you have done? What I do? How could you bring in some random whore Hmm. Thank you, Doctor. This is more like it. You feel better? Yes, Oshé. Sit down, I'll be with you. Okay. But uh, please, excuse me. Okay. For What's going on with you? This is not the Fawara I used to know. <sighs> What happened? youthful exuberance ló by yín I don't get it. Mo ti for a long time sí èmi àti ẹ̀jọ̀ ṣe kékeré now. At what point did you stray? Nígbà to travel, more darapọ̀ but àwọn set of girls kan. Nǹkan tó dẹ̀ sọ mi di báyìí. Thank you guys. Thank you so much. I really do appreciate it. Thanks for coming. Thanks for showing up for me. Thank you. God bless you. Janet, as you are a year older today, I wish you long life and prosperity. Amen. You will live long in Jesus' name. Amen. Amen. Like I said earlier, guys, I do not want to celebrate my birthday in an elaborate way this year because of a personal reason. So there's a lot to eat, there's a lot to drink, have fun, dance, dance, dance. Baby girl, my best girl. Thanks for coming. Thanks for coming, guys. I love you guys. DJ, play the music. Okay. you like it? Of course. I Are you sure? For real, trust me. Oh, Bush Mama saw now. <laughs> We oh. <laughs> like it, I like it, I like it. Oh, nice though. Mm-hmm. Yes. Nice, nice. Mm-hmm. Not bad. Ah, Janet. Yeah, babe. Hello, I'm waiting why. Oh, kí ló fẹ́. Mm. I'm leaving. What? So soon? Come on. Um, babe, it's already past eight. One time I want me nílé. You're a big girl. Mama, I want you. Hmm. big girl lójú bàbá Fowórà tí náà bá fi lè lù bá mi bí báyìí tó bá rí mi nílé wàhálà ni mo wò. babe don't be like this now ó ṣàmọ̀ pé ìwọ nìkan lọ̀rẹ́ mi tí mo fojú jọ ń bíbá every other person ọ̀rẹ́ ọ̀rẹ́ ni wọ́n. <laughs> ẹwọ ẹnu ẹ ṣàwọn pé ìwọ nìkan kó tó máa ṣojú bí ojú bèbí kínsùn ẹ look hmm. babe tó bá ti ń lù mí nílé ìwọ kó lọ mọ bá mi jìyà jọ jẹ́ kí n máa lọ tí lè sọ náà like seriously so most of fún pé she told tó èèyàn ṣì máa ń nà oh babe sure mo mọ̀ pé disciplinarian ni dáadé but i promise you after this party màá tẹ̀lé ẹ lọlé màá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì báyìí fún dáàdì ni màá dẹ̀bẹ̀ wọn pé kán jọ kán má bínú kódò mi ló wà èmi ni mò ń ṣe nǹkan. Oh. oya let's go let's go back let me help you with your guitar let's go. Let's go, let's go. Martins. All right. I'll see you later. Let's go. Ah, no, we like nǹkan tó ń ṣe. Sorry. Going. Ah, what? See, you're not a child. What is tó time tó máa gbé náà kojú daddy no náà náà. Wọ́n lè ṣe anything for ẹ. Ah, ní ìṣó kí ni má dànù o ah mi lè kó ẹ o. ṣé abiyamọ dẹ̀ ni wọ́n yìí ṣá mo béèrè ní o ò rí pé o kì í ṣe ìyá dáadáa o ń ṣe ìyá rere ọmọ òwálé wá sùn látànà ó dẹ̀ jókòó síbí ẹ ó jókòó rápàtà síbí. kí ẹ bẹ̀rẹ̀ ti bẹ́ẹ̀. Why are you acting like a child? Bí mo sọ fún ẹ, tí mo kò tó fún ẹ. Ẹ ṣe ń gbọ́ ṣe ń gbà bí àmọ́. Ah. Kí lèmi fẹ́ kó ṣe? Ẹ ó yẹ kí n wọnú ilé yìí wá kí n kí n bẹ́ẹ̀ ah. kó mi ti rẹ̀gẹ̀dẹ̀ sílẹ̀ lójú. O jókòó síbi, òun sọ pé ẹ o ti lọ sọ́dọ̀ rẹ̀. Ìgbà tó o dẹ̀ ti ni ló jẹ́ kí wọ́n rárá padà wá tó wá. Àwọn náà gbọ́mọ sí wọn ò lè pa ẹ́ ọmọ máa kó ohun àyè aṣàkóso kan lọ mọ̀ ìwọ ọmọ náà. àmì mo pa àjọ bí ọmọ yìí ni o bára ṣe ń ta yìí lára ṣe ń ta èmi náà o. ara ò tẹ́ nítorí ara ń tẹ èmi. What do you want to do? mo sọ fún ẹ, a ti gbádùn mi babe. ní nǹkan tí máa ṣe fún. ara ń tà sọ rèé o. kílẹ̀ ń sọ. ara ń tà sọ rèé o. àti kò falẹ̀ ifá ti ń ṣe ọmọ tẹ́ ẹ tí ì rí tẹ́sí ń lé fùrù kọ̀kọ̀ tẹ́sí ń lé fùrù kọ̀kọ̀ ṣé tẹ bá wà rí ìṣiṣẹ́ fẹ́ pa ni. ó gbọ́dọ̀ jẹ́wọ́ ibi tó lọ ni ó máa jẹ́wọ́ ibi tó àìjẹ́wọ́ ẹ̀ tí ìbá pa á kù díẹ̀ ojú wọgùn ò ní gbà bá jíjà bí ṣe bá ó mọ̀ mí náà ó mọ̀ mí ó mọ̀ mí kó tó dé ní ó mọ̀ nǹkan tí mo lè ṣe pàápàá máa pàdé ìjọ àìjẹ tí n bá larí ẹ̀gbọ́n kiri kò pè mí bastard bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ọ̀yà kíyà yìí ee ah. ìgbà wo gbogbo òrìn yìí bẹ̀rẹ̀ náà ah, eh. ìgbà wo bẹ̀rẹ̀ gbogbo eléyìí léèmí ládùúró owó tí mo fi tọ́ ládùúró owó tí mo fi tọ́ mọ́ ẹ agbádùn ah. mi mo tẹ̀ jẹ́rìí ó mọ̀ mí dáadáa ó mọ nǹkan tí mo lè ṣe agbádùn mi. That was the last time I went home. it still doesn't make sense to me. báwo ni mi ìsúnlé ọjọ́ kan ṣe wá di mi padà sílé mọ́ títí tí gbogbo ẹ̀ fi rí báyìí. I know it doesn't make any sense, but that was what happened. Kò dẹ̀ ṣàdédé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, ó ní nǹkan kan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó fi bẹ̀rù yẹn sí mi lọ́kàn. kí ò bá ṣẹlẹ̀ a nígbà tí òun ṣe pé ìwọ wọn pátápátá wọn bá ẹ wí gbogbo nǹkan lè padà sí normal. I wish it was that simple. Give me a second, please. <sighs> Babe. I'm so sorry. Oh my baby, Ṣé In tí mo dé bá by you, báyìí wo kò tí ẹ <laughs> ó kọ̀ da system mi rò ní ọlọ́run mi sorry. Ṣé rántí girl kan my mo máa ń I already ẹ ọ̀rẹ́ mi kan a ó take me out ó máa treat me ó máa treat me nice ó rántí. Fowora very good Fowora yeah. oh my god i can't even say it was in a very deplorable state ah. mo feel so bad nígbà tí she's even here with me you know who am i by say hello that's my wife. hi. hello. yeah so you got to jump in pè but now i'm in the middle of a conversation with her ma please, ẹ ti all right. you, baby. Love you. Love you too. Mo ń gbọ́ o, kí ló wá ṣẹlẹ̀? Èmi nìkan kọ́ ni àwọn òbí mi bí. Mo lẹ́gbọ̀n. Whoa, you never told me that. Because there's nothing to tell. Now, eh, orí ẹ tí ò pé yẹn now tell me wòmí tell me níbo ló sùn lálẹ́ àná tó fi wá. níbo ló sùn níbo ló lọ. níbo ló sùn tó fi wálé wá sùn. bàbá bàbá yìí níbo ló lọ bàbá yìí níbo ló sùn. ọ̀yà sọ sọ sọ sọ sọ níbo ló sùn. sórí tó o bá jẹ́wọ́ gbogbo ẹgbà tí mú dání gbogbo ẹ̀ ló máa gbó mọ́ ẹ lára tẹ́ẹ̀nì ibi tó wá. níbo kí ló ṣe kí ló níbo ló ń sá lọ bàbá tó ń bọ̀ ń bọ̀ ló ń sá lọ. ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ yìí. ní ìdáhùn jẹ. ní. kí ni. níbo ni wọ́n náà. kí ni. ó jẹ́ sọ fún máa díbọ́ tó ti gbọ́. tẹ́ni. ọmọ yìí wà ní wọn. tẹ́ni. tó bá kó ajíǹde. tẹ́ni. mo dáràn ará àdúgbò ẹ̀gbà mi wọ́n gbé ọtí pa mọ́mọ́ mi lọ́wọ́ mo dẹ̀ sọ fún ọmọkùnrin mo sọ fún wọn ọmọkùnrin yìí o mo sọ fún ẹ o o ti pa mí wọn ọmọkùnrin. àjíǹde tọwọ ẹgbẹ bàbá àjíǹde sọ sọ ó yá gbé dìde. dání àwọn ọmọ ti pa mo dáràn ẹ̀fà mi o gbogbo ara lé mo ti pa ọmọ yọ mi mọ ọmọ yọ mi mọ mo dáràn mo dáràn. Is she dying? I'm really sorry about it. I think I kind of get where you're coming from. nǹkan bà mí lẹ́rù nìyẹn tí mo fi sánlé. Don't worry. Everything's gonna be okay. Okay? Thank you. Boloda. Well, since this conversation is so captivating. Èmi ni kí n jáde lọ. Groceries. I'm actually tired too. Mo fẹ́ rest there. And èmi àti ẹ̀ ṣì so, you know, just gonna give us some time. Oh. Ọlọ́run àjọ wo ẹ̀mí èjì papọ̀. Be safe, bro. ṣé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yẹn ló ṣe wà ń gbé báyìí. Doing it. Oh, Oh, they must sunkún mọ́ kí n ṣọmọ kékeré náà o kàn lè máa expect káwọn parent ẹ kọ́ máa tì ẹ́ káàkiri no okay for instance ká sọ pé àwọn parent ẹ ti kú ṣé o ò ní dáyé ẹ ṣe of course o máa dáyé ẹ ṣe náà okay for instance kí nǹkan kan ṣe olódì ẹ sìn tell me ṣé àwọn parent ẹ ṣé wọn ò ní move on. Woman, move on so o need láti get it right Tori pé o sùn síbi ìbá ìlànà nsìn o lọ lélẹ̀ ni wo bí dáàdì ẹ̀ ṣe ń pariwo bó bó ṣe ń sọ̀rọ̀ ìwọ kan try láti kúrò nílé for a couple of weeks kó wá wò bóyá wọ́n máa wá ẹ àbí wọn ò ó máa wá ẹ tó bá dẹ̀ ti délé padà ó ti dọ́ba nìyẹn o lè jáde ní time tó bá wù ẹ o lè wọlé padà lẹ́ni time tó bá wù ẹ wọn ò ní pariwo wọn ò ní ṣe anything big girl ní ẹ wo bó ṣe tó kọ́ máa nù ẹ lórí ipò jáde for what ó jalè mẹ́ ó jáde ni wọ́n gbádùn ara ẹ̀ wá ṣègboro lọ wọ́n dẹ̀ padà sílé àbí ṣé dáadé náà fẹ́ fẹ́ fún ara wọn ni ṣé tó bá ń dé ojúmọ́lé ibẹ̀ ló máa ti rọ́kọ ni ní láti jára ẹ̀. Mm. You're not a child. You're a big girl. So you should act like one. Hmm? Eh, come, come, come. Come here. Come here. Are you hungry? You don't want to eat? What about pepper soup? That turkey pepper soup. ṣé kò ṣáà ní jẹ́ kí rí lórí o. not at all máa enjoy ẹ̀ náà rẹ̀ ẹ̀rù sí like for you. Just drag it, drag it. this with Of course, you just feel it now. You enjoy it, don't worry. Drag, just drag. Drag, drag. easy, easy, easy, easy, easy. You get over. No, just drag one more, drag one more Don't worry, drag one more. Drag it. Şimdi kaç? Dragon daha yana Dragon Unit. ẹ má bínú sá ẹ jọ̀ọ́ sá ẹ má bínú sá èmi náà mí láti jẹ yín lówó tó tó bẹ́ẹ̀ yẹn but ẹ jọ̀ọ́ màá màá rally round màá mọ bí màá ṣe bí màá ṣe sanwó yẹn fún yín sá ẹ sá ẹ sọ pé sà. ta ni ẹ bèbè. landlord mi ni mo jẹ wọn lówó ọdún kan àtààbọ̀ wọ́n dẹ̀ ti ń bínú wọ́n ti fa kíkọ́rí báyìí. but landlord ẹ ní sùúrù so wọ́n gbà kó jẹ wọ́n ní owó ọdún kan àtààbọ̀. Eh, kò ń ṣe pé mo fi taratara gbà bẹ́ẹ̀ yẹn náà ojoojúmọ́ ni mo fi ń bẹ̀ wọ́n ojoojúmọ́ ni mo ń pè wọ́n báyìí tí mò ń bẹ̀bẹ̀ tí mò ń bẹ̀bẹ̀ tó fi di time yìí àmọ́ sori this time around ọ̀hún tí ẹ fẹ́ gbẹ́bẹ̀ mọ́ rárá wọ́n ti yarí wọ́n ti fárígá. ah kọ́ má ṣe yẹn o ibo ló fẹ́ ká lò náà. oh i i i can't tell but bóyá oníkálukú máa find square root ẹ nìyẹn o. ah babe ayé mi ti bàjẹ́ nìyẹn because i don't even have anywhere to go owó e, èmi náà mọ nǹkan tí mo fẹ́ ṣe o àbí ṣé ìwọ lówó kankan lọ́wọ́ ni kò yá mi kí n tẹ́ fi sọ́ọ̀tù gbogbo rògbòdìyàn tó wà ńlẹ̀ yìí tí má dé sọ́ọ̀tù ẹ̀ tó máa dá padà fún ẹ jìnnà tí wọ́n náà ṣàmọ̀ pé àtìgbà tí mo ti dọ́dọ̀ ẹ̀ mi ò ṣiṣẹ́ ẹ̀ kò sówó lọ́wọ́ mi owó díẹ̀ tó dẹ̀ wà lọ́wọ́ mi náà láti yan ná. Hmm. bí èlò ló wá kú lọ́wọ́ ẹ̀ báyìí about um, one hundred and thirty-five thousand. ó mọ nǹkan tèmi ti ẹ̀ mo kàn mò ń rò ni o mò ń rò pé bóyá o lè kó one thirty-five thousand yẹn wá kó yá mi mo promise ẹ pé mo máa dá padà má dẹ̀ wéyìí tó kùnkùn kí tẹ kọ́kọ́ sanwó bàbá yẹn fún wọn tí má dẹ̀ sanwó fún wọn tó má mo máa ṣe dáwó yẹn padà fún wọn mo promise ẹ máa dá padà fún ẹ mi ì lè jẹ́ lówó mi ì lè jẹ́ lówó rí bọ́kàn mi ò ṣe balẹ̀ torí pé mo jẹ́ landlord lówó tí bá ti sanwó tí wọn bọ́kàn mi ò tún ṣe ní balẹ̀ pé mo jẹ̀wọ́ náà lówó mi wọ́n dá padà fún ẹ. mo ṣe mo ṣe mo ṣe God bless you ah, jẹ́ kí n tiẹ̀ jẹ́ n pé dátì ẹ̀ mo lè pè yẹn nú mo ń wẹ tí mo tún lè pè ní tó má tẹ̀lé yá mi kú. mo ti yọ̀ wọ́n pé tá a bá ti ní another client wọn ká lọ sí Ghana Ghana ló ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn pictures yẹn ni àwọn tó jẹ́ pé pictures. Janet Martins so ẹ̀yin méjèèjì. má bá mi sọ̀rọ̀ òṣì kó fara ẹ̀ balẹ̀. Janet ìwọ ló ń ṣe mí ìwọ ló ń gbà mí ṣebí mo sọ fún ẹ nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ Martins ó dẹ̀ ní pé kí n go ahead àṣé ojú ìmọ́lẹ̀ ẹ̀ ò kúrò nínú ọtí. má pọ̀fọ̀ lé mi lórí kó fara burúkú ẹ̀ balẹ̀ bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan sórí bọ̀bọ̀ tó ń wò yìí Martins tó ń wò yìí boyfriend mi ni mo dẹ̀ ya ẹni ó dẹ̀ ti tó time yẹn mo dẹ̀ ti gba nǹkan mi padà don't you get it. boyfriend ẹ. Eh? Yeah. Janet ṣé bí mo sọ fún ẹ nígbà tí bọ̀bọ̀ yìí ask me out ìwọ ló dẹ̀ sọ fún mi pé kí n gbà fún un. mo ní pé kò gbà fún torí pé mi náà ni mo rán sí ẹ. what? why? why not? ṣé ìwọ tó jẹ́ pé obìnrin ẹgbẹ́ ò lè rówó gbà báyìí lọ́wọ́ ẹ̀ wọ́n náírà ṣíṣì èèyàn ò lè rí gbà lọ́wọ́ ẹ̀ àfi tó bá fall in love èmi náà dẹ́ rò mọ́ra wọn mo ro one plus one mo rò mọ́ra wọn mo dẹ̀ wọ́n pé ok o èmi ní bọ̀bọ̀ bọ̀bọ̀ mi jọ bá mi bá sọ̀rọ̀ kó sọ fún pé fẹ́ fẹ́ mo dẹ̀ gba nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ because time yẹn èmi ní ìdówó mo ní nǹkan tí mo fẹ́ fowó ṣe. wọ́n má kú síbí o torí tó o bá kú síbí a máa fà ẹ́ jáde ní àní gbé ẹ jáde gan a máa fà ẹ́ jáde ní à ń gbogbo àwọn ẹrù òṣì tó kú ní àwọn ẹrù ẹgbẹ́ wọn rùn wọn tó kọ́ síbẹ̀ kó padà sílé yẹn mi kọ́ ni mo lé ẹ kúrò lé àbẹ́mi mo advice ẹ pé kó kúrò lé ni. má kú síbí jọ́ dìde wo wo wo mo bó ṣe máa gbé jáde jọ kí ni gbogbo eléyìí kí ni fall in love You really got played. Ó pẹ́ kí n tó mọ̀. Àǹtí and ọ̀gọ́. Ẹ̀ńtà àǹtí ni Yes. Ó pẹ́ kí Má ṣe All you have to do now is retrace your steps. Ilé tó fẹ́ lọ yẹ la máa padà lọ. Ẹ́. Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́. nice date a ti débí already o ní choice. ọ̀rẹ́ tó bùnú jẹ tó fẹ́ yìí sí àṣẹdùpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe ní tó tún gbà ní. àǹtí mi lórí ẹ dìde kẹ wá jẹun àǹtí mi mi ò láìkí kan tẹ́ ń ṣe yìí o ẹ máa jẹ ẹ máa jẹ lẹ sọ títí títí lánàá oúnjẹ tí mo gbélé fún yín mo padà wá fúnra mi gbé ni ẹ má ní láti jẹ́ kẹnu yín ràn ni o ẹ dìde jàre kẹ wá jẹ ẹ irọ́ ẹ má ní láti jẹ lójú mi sìn ẹ dìde àǹtí mi tẹ́ fẹ́ ṣe ra yín léṣe fún mi ni. Fowora. Fowora. Ṣé òkú ni mò ń rí àbáláyé? Ah! Àbíkẹ́ ojú mi. Ojú mi ti fi. Ah! Ah! kí ló dé tó ṣe báyìí fún mi. jáde nǹkan ìbùrù ni láti jọ. Mami, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Dádì ńkọ́. Bàbá

ó dà ó expect yín màá expect it's alright it's alright ẹ màá máa expect kọlẹ̀ kò sí problem. báwo wá ni. bákan na ni ah mo sọ pé wọn ò rí yíkọ ọmọbi ah, tó wà torí pé o ti fẹ́ kó burúkú o ti fẹ́ ah, kó ràn mí ah. ẹ báwo kí ló fa gbogbo ilé ìjẹ́ fẹ́ ni. ṣé bóun náà lájọ ń baba ni. eh fẹ́ o fẹ́ báyé mi jẹ́. ọlọ́run gbogbo mi kí mi tọmọ ifá má wà má mi dárí ẹ̀ wálé torí ọlọ́run. gbé gbogbo ẹni sọ̀rùn dickiness o ti fẹ́ báyé mi jẹ́ ọ̀hún bímọ ni mo bímọ ni ṣé wọn ọ̀hún bímọ ni mo bímọ ni láti ọ̀sẹ̀ kan tọmọ ẹ ti jáde ńlé àfojú kan báyìí àmọ́ ibi tó wà àmọ́ ibi tó lọ. Ah, ẹ ọwọ́ ń sọ pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ah, ah, bàbá tẹ́ni bàbá kí ló dé kí ló dé bàbá Tẹ́ni má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi bàbá Tẹ́ni kí ló dé ah, mo kú ọ Tẹ́ni mo bá pè bàbá Tẹ́ni kí ló dé bàbá Tẹ́ni má ṣe báyìí fún mi. ilé ìwòsàn kò sí kú. Ha ha ha! Mọ́mí, Fowórà ti délé ń sìn, everything máa wà okay. Boy, ó ṣe é tán. Níbo ló lọ láti joy? Mọ́mí ọ̀rọ̀ pọ̀ nù wẹ̀ kọ́bọ̀ ẹ ṣàjẹ́ ká dúpẹ́ pé ó ti wálé báyìí. ṣé náà tún bọ́ nìyí òun náà ni ah! ó ṣe bàbá mi àwọn òbí ò ní fojú sunkún ẹ ó ṣe mo dúpẹ́ mi ò ní fojú sunkún ọmọ mọ́ mi ní wá kọ̀ọ̀kan nu gbogbo yìí tì lágbára ọlọ́run ah! fowó rà. Ah! Ah! 没办法，啊，我bin I'm just very tired. Joe, let me call you in the morning, okay? àlàbà kí ló ṣẹlẹ̀ ó kàn ń pariwo sí mi létí kí ló ṣẹlẹ̀ gangan. ok kò ah. sí má ò rí ṣebí ọmọ ìyá ẹ lè ṣó àbí ọmọ ìyá ẹ lè ṣó máa wá sí ìgbà ó máa gbalẹ̀ àgbàfàtọ̀ á lọ kò ní sanwó oúnjẹ kúnra wọn kò sí wèrè kó dá mi gbèsè. àlàyé wa ń bí àwa gan là ń bó ẹ ń bì náà wọn náà mọ pé kò sẹ́rù lẹ kẹ́rù bá wà ló máa ṣe nọ́mà fún ewé lòsì gọ́dọ̀ ẹ̀rí rọjú mọ́ mi kí ló ṣẹlẹ̀ mo rọjú mọ́ ẹ ọ̀gbẹ́ni kóṣì kọ́mú kókó sanwó mi. wa ọ̀gbẹ́ni wàhálà mi tiẹ̀ mú mọ́ ti bá dé mi jẹ́. ṣáà sọ fún ṣáà sọ fún ṣùgbọ́n mo fẹ́ wàhálà o kó sanwó mi. wàhálà máa tẹ́jú ẹ̀ bí wàhálà máa lé ẹ̀ ń mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ ṣẹ́gbọ́n. orí ẹ̀ tí ò pé yẹn máa pé. dáadáa fọ́fọ́. màmá ra kọ́ wọn ní sọ́wọ́. fọ́fọ́ ẹ ọ̀rẹ́ mi fine girl kí ló ṣẹlẹ̀ ó ti fine. ilé ah, náà lọ o ẹ̀gbọ́n wa o ilé ìtẹ́kọ̀ọ́ gbòmọ́jú kí ló Ah lórí burúkú owó wẹ̀ ah, ah. ìwọ ló fine báyìí ìwọ ló pupa báyìí ìwọ ló mọ́tò báyìí ó wẹ̀ ẹnu máṣíìnì gbogbo ẹ̀ lórí kẹ́kíkẹ́kí tí gbogbo ẹ̀ ń yọ yìí owó ìṣá tó bá ti dé báyìí everybody máa ń change ní èmi gan ti bá ti kúrò bí gbogbo ẹ ti tẹ̀ nìyẹn. Ah. ọlọ́run ti ọmọ ìyá mi kówó kọ́kọ́ wọlé lásán ni mo kúrò lábẹ́ tẹ̀ ẹ nìyẹn ẹ máa rí mi lẹ́kì lẹ́kì lẹ́kì. ọ̀gán lè dé àwọn ọ̀gán ọ̀gán darí àwọn ọ̀gán ọ̀gán tọ́jú ẹ̀ ní ìpínlẹ̀. láti kọjá síwájú kékeré ló máa kó síwájú o àwọn tó pọ̀ ń bẹ̀ ló láì lọ bí táwọn bàbá mi bá dé má táwọn yìí o ẹni bàbá ti wá owó mi fún mi o lọ́wọ́ pa fún ọ̀pá ń bọ̀ ló bá sọ pé. ọmọ mi. ìjọba ọlọ́pàá náà lè ṣe pé ìṣá báwọn gan lè ṣe pé ìṣá. orúkẹ ọ kí ló ti ṣẹlẹ̀ kí ló dé mẹ́jọ ni o kó kó tíjẹ́ta tó ra ń kọ́. máa fọ ẹ máa káàpù. ẹ má máa káàpù. ni na. máa káàpù tí mo ṣe ní cap cap cap tí máa fi jẹ gbèsè ni ẹ kí n má máa cap. Ah, ṣé Arizona ló fẹ́ ni àbí Colorado àbí loud oúnjẹ gbàgbọ́n máa sanwó ilé ìsìn báyìí tó bá ti lọ ah, gidi jágà má máa tàwọn fún o mi trust ẹ eh, má tàwọn everybody o má dẹ̀ máa kọjá sókè inú bíbá ló máa wà ó ti yẹ màá wújọ́ àwọn tó máa tọ́jà fún o wish to. o. sharp sharp ọba máa wash díẹ̀ bí àwọn bàbá yẹn àwọn àwọn gan lè ṣe pé ṣàhàn gangan ò jẹjà rí ṣàhàn gangan ò jẹjà rí. Emeka ṣóun wá ìmì ni kí ló ń ṣe bẹ́ẹ̀. use money buy so i cannot stand in any place in this Aso Rock again lọfẹlufo abi i should be afraid of you. wa tábà ń sunkún a máa ń ríran mọ nǹkan tó ń ṣe kó yára ẹ̀ ń brain ó yá. kú kí n yan ni mi ò mọ kí n yan ẹ ni ṣùgbọ́n kan tí mo sọ gbogbo bó ṣe rí wọn lórí ìjókòó tí mo rí wọn lásán rock mo rò pé kí wọn gbé súnmọ́. ó sì dànù jẹ ẹjọ́ ìtì pọ̀ yóò lè òṣì. súnmọ́ nínú fíìmù ọ̀ṣẹ́ ẹni o. lẹ́kíyàn. kí ló ṣẹlẹ̀. sọ fún ọmọ ẹ kó wá fún mi ten minutes nínú tàn mí. mo fẹ́ rí ẹ fún five minutes nítorí bíbí ẹ bíbí jọ tó lọ mo fẹ́ kí mi àti ẹ kájọ ó ṣe kọ́ pa sórí so tí èmi bá ti kọ́ mi báyìí ìwọ lè máa lọ kò ní da fún àwọn tó ní ẹ. kò ní da fún wọn náà. olórí burúkú ọmọ ebi tó gun abíbà ẹ ò ní kúre. ṣé ṣé tó ké mò ń pè é ní ẹ̀gbọ́n kó ojú mi lọ lẹ̀kẹ́ à. èmi ojú ẹ lọ wọn máa ń nà ìyá ìjáde fún mi ni. tí ma bínú sí mu ma pé ẹ di ọ àwọn má strike ẹ mọ bẹ. ìyẹn da fún ẹ mọ tó sọ olórí burúkú ló ṣá ara ma pa ẹ. da fún wọn náà a má di wa ló má fẹ́ jẹ wẹ. ogo lórí burúkú ni ẹ wa wèrè wà lẹ́jà tó ní ẹ ni. do you want to tackle me? do you want to tackle me? o de ke client mi lọ without dropping any cover. this thing am happy kò ní yẹ kò ní yẹ client yẹ. àmọ́ kí ọlọ́mọ fi jẹ́ wẹ̀ ojú máa ń lọ ilé e lórí ní e burúkú rẹ̀. máa rí bó ṣe wá sẹ́kọ̀ ló ṣe máa padà wèrè fáyà àbí kí ló ń pè ẹ́ oníkúre. this one just fine he didn't even drop anything. ọ̀ ọ́fà. so ibi ló wà guy kí ló ń ṣẹlẹ̀ náà. kí ló ṣẹlẹ̀. mo pe fóònù ẹ mo pé pé pé pé pé pé kò lọ switch off ló ń sọ fún mi àwọn tó a ní àpótẹ́ pẹ̀lú okò ó wá bá wa mo tún pe nọ́mbà yẹn sọ fún mi pé switch off who does that now guy you're losing it. i'm so sorry i'm so sorry i totally forgot about it and the phone part Fowórà ni mo tẹ̀lé lọ sí ghetto mo lọ bá gbé àwọn ẹrù ẹ̀ because ó ní láti move out bí mo ṣe wá débẹ̀ àwọn boys ẹ̀ wọ́n pọ̀ mo ṣàrí pé wọ́n pọ̀ sí wọ́n pọ̀ sí mo rí pé wọ́n wò mí wọ́n wò mí wọ́n rí pé fóònù mi ló dà ìpọ́n wò mo á sáré fi sápò mo pa bàtà wá kúrò ń bẹ́ẹ̀ mi ìwà rántí tán mo ṣe ń tàn báyìí ni mo rí gbogbo messages ìjọ má bínú pàdé. Dọ̀tun Fowórá again please for heaven's sake what is so special about this Fowórá of a girl. Hmm. kí ló gbé fún ẹ kí ló ṣẹlẹ̀ náà ó wá sí Naija torí pé a fẹ́ a fẹ́ ní àpọ́njẹ́ pẹ̀lú àwọn tó business pẹ̀lú and now we have not even seen them ó tẹ̀lé one god forsaken rejected whore leaving a business behind letting it. first of all don't ever use that kind of word for that girl again i'm begging you. okay i take it back i'm sorry. Ha, you don't know Fowora you don't know Fowora Fowora Fowora when we were young eh she was the first of everybody that had money. Hmm. She's so talented. She's been making money with her talent since we were teenagers. And mm. she was hmm. nice to everybody. Everybody ló máa ṣe for everybody ló máa fún lówó tó a bá fẹ́ lọ school tí ó bá ṣe kọ̀ọ̀kan ló máa fún everybody. Kò discriminate kò kò fojú pa anybody rẹ̀. Ọmọ tó wọ̀nyẹn òṣọmọ kò ń ṣọmọ bẹ́ẹ̀ kò ń ṣọmọ tó yẹ kó wà situation tó bá máa complain pa ẹ̀ gan. Hmm. Tí ó bá ṣe pé láìfi gan ni bó ṣe máa ń rí gbà mí. Hmm. Do you know what this girl has done for me? There's a particular thing she did for me that I can never ever forget. kí ló ṣe ẹ tó dájókòó. kò sí nǹkan kan o. kò sí nǹkan kan bíi ti báwo ìwọ tèmi mọ lè lè pa if there was truly nothing like you saying you would have been jumping here and there so tell me why you brooding. it's my birthday. oh <laughs> ẹyin kọ ìdùnnú nìyẹn now so why you now sitting all by yourself. my uncle didn't say happy birthday to me when he was leaving. Ah, um, ó lè fò wọ́n lọ́kàn náà. kò fò wọ́n lọ́kàn wọ́n máa ń mọ̀ọ́mọ̀ ṣe ni bí six years ń sìn every birthday ni wọ́n wish me happy birthday wọ́n á máa sọ pé ṣé ọmọ kékeré ni mí ni tí mo fẹ́ kọ́ máa wish me happy birthday. Oh, it's okay. Don't worry, okay? We are smiling now. She made me shout this happy birthday, happy birthday. <laughs> It's okay, Maru, no more trouble. Ah, ah, she told you she won't. so um, I'm gonna take you somewhere. For real? Yes. You're ni o. Yes. Bonalo. I'm sure you're hungry. Too. I'm very hungry. Okay, don't worry, I'll take you to somewhere to get something to eat, and then afterwards we will go to change your wardrobe. Thank you. Thank you very much. And I'm sure then you stop thinking. <laughs> <laughs> ah. <laughs> what are you thanking me for? You know that if you were in the position that I was, you would do more than I'm doing. So. I guess I'll, I'll try. You, oh, ah, Ọmọ, you're such a good person. Oh, thank you. I can do dúpẹ́ ara ẹni, má dúpẹ́ lọ́wọ́ mi. Inú really ò dùn láàárọ̀ yìí alone? Mm, I know, it was so obvious. I know. I'm sorry I made you spend money. Ah, ah. I say stop it, ma bínú sí ẹ o. Obi wọn náà ṣe wá fine sí. Eh? Ah, ó dùn ó ṣe change. Bàtà yìí mo ti máa ń wọ ní show glass àwọn pípín yẹn láti try. Mm. Ó láìpẹ́ gan. Oh, you see, oh, it's nice. I'm so happy that I made your day. <laughs> Don't worry, one day me too, I'll be able to buy you something. Amen. <laughs> Very soon. <laughs> so, um, wọ́n máa deliver oúnjẹ yẹn náà. that Malije. So I just ordered variety so you can pick whatever you want. Yeah. For real? Yes, now. Wow. You know they say variety is the spice of life. <laughs> That's so kind. o oh, my mà ṣe. Uh-uh. Wọ́n ní má dúpẹ́ lọ́wọ́ me. stop. Ṣé dájú wà lè? Yeah, but one mama soon because I'm sure it's about observing this fiesta. Check out all. Àbíkájọ́ kò sí ta. Jẹ́ ká jókòó sí ta. Ah, ah. so happy. o bó ṣe want change. sọpọ lọhùn. n fàìnà. <laughs> ọ̀rẹ́ mi. so so nǹkan tó ṣe fún ẹ nìyẹn tó dẹ̀ gbé ọmọ yẹn sórí bẹ́ẹ̀ ni pé as if you were about to die and then suddenly they told her that the only thing tó lè ṣe tó máa fi gbẹ̀mí ẹ̀ là òun ni kẹ́mi so oore to ṣe fún ẹ jù and then you've been ranting making noise about her name as if she's she's more than that. So what you're implying now is that Gotimo Sonsin kò tó oore nílé ayé. Oore kí nìyẹn? Anyways, you've known me for a while. Uh -huh. I, I don't know this person I'm seeing right now. Well, oh my pé mi oore ní ilé ayé mi ò take her for granted. Policy mi nílẹ̀ ni pé téèyàn bá ṣoore fún mi, mo ní láti reciprocate. And this is the least that I can even do for this girl. This is the least that I can do. What if what if the reason why this girl did everything she did for me that time Nitori irú èyí. oh please save me that fake thing. what do you mean what do you mean don't you believe in karma don't you believe in good karma and bad karma. you know what you know my dear friend mo fẹ́ i need whiskey or vodka. for wara. for wara again. what's wrong with you now. no get me the drink don't tell babs ma to get me nǹkan you should get me the drink. why you now shouting.

Hold on. Toyin. Babe. What's up? So ìwọ ṣì wà nínú ilé mi. Huh? Ah! It's okay. It's okay. Just go upstairs. Danny, let's go upstairs. Let's go upstairs. Okay. Don't worry, I'll get it. I got it. Mm. Mm. ọ̀rọ̀ ṣe ni hmm. Hmm. ọ̀rẹ́ sẹ́nu ológìní tàjòdé èkúté ilé paramọ́. But why did you have to travel all the way down? why won't I travel down? ọkọ mi ṣé nǹkan tí wọ́n sọ fún mi pé o fẹ́ wá ṣe ní nàìjíríà ló ń ṣe yẹ obìnrin ló ń tẹ̀lé káàkiri náà. But I already told you about this girl. mo sọ fún ẹ nǹkan tó mọ ètò ṣe fún mi mo sọ fún ẹ àwọn nǹkan tó ṣe fún mi nígbà tí mo ń gbé lọ́dọ̀ ọkọ mi bá tẹ̀. So nígbà náà wà ń kọ́ ṣé òun ló fàtẹ́ ìméjì tẹ́ fi ń tẹ̀lé ra yín bí ìbejì ọ̀ràn kiri babe tó bá jẹ́ ti tòwó ni for crying out loud ọlọ́run ti bless wa now ò dẹ̀ fún lówó kó máa bá tiẹ̀ lọ. jọ kí ló dé tó jẹ́ pé every time tí n bá ti pè she is always around you. This girl is depressed. She needs help. She needs to see and know that there are still people in her life that really care about her. So torí ẹ̀ ló fi sọ rẹ̀ di psychologist. Torí ẹ̀ ló fi sọ rẹ̀ di nani òjijì tó bá need help ó ṣe gbé lọ́rẹ̀ á. ó ṣàwèrè náà. listen okay ọmọ yìí ti ṣe so many things in life me, in the past èmi ò dẹ́ ṣàbáramọ́ rẹ̀ jẹ́ fowóra ti ṣe so many things ó ti da omi síwájú lọ́dọ̀ mi a lot of times ó dẹ̀ di dandan kó tẹ̀lẹ̀ tútù I'm gonna do all I can to make sure she goes back to, to, to functioning normally I have to nǹkan um, kan tí clear sí mi are you choosing her over me. don't make me don't make me. <sighs> ọ̀rẹ́ I know you're a good person um, when you are good you're good you can't change who you are but then but àwọn Yorùbá tó sọ wípé òre ló pé àwọn náà ni wọ́n tún yí ohun padà tán ni òre níwọ̀n èmi ní kó má ṣòro fún Fowórà fine ojú ló ń rojú ṣàánú but aláṣọ ààlà ni wọ́n má jẹ́ kí Fowórà kó fi epo ara ẹ̀ kó fi yí ẹ lára epo ló gbé sórí o oníyanbi lásán lásán onífowórà má jẹ́ kó da epo ẹnu má yẹ kó sọ ẹ̀dá láìmọ̀ọ́ṣe kó bà ọrọ̀ ajé tiẹ̀ jẹ́ nana ìwà àtìyàwó ẹ oh, what a home I love your family your family is a, is like a model a, a, a, a, a, an example of how a home should be ó wá di pé ìwà àtìyàwó ẹ bẹ̀rẹ̀ sí ní argue tí mi ò rí kẹ́kẹ́kẹ́kẹ́ argue rí láyé yín ẹ bẹ̀rẹ̀ sí ní búra yín torí one okay oníkìmá pè ní hall I won't call her hall. I would have said that but me, ò ní sọ pé hall ni. Torí ọmọ yẹn, wàá fẹ́ dálé ara This doesn't make any sense to me, or does it? Ọ̀rẹ́, o ṣe, o kú pé o I really appreciate you. But I want you to understand something, eh? I'm a deeply intelligent person. Well, I would assume. And um, I'm not stupid enough to place anybody above my wife. I'm not, I'm not a fool. At the same time, I'm not going to place my wife above a friend. Well, not in the real sense of the word, but ní life Yeah. Understand? Don't worry now. I'm a man. I'll deal with the situation. Trust me. I'm not even worried about it. Everybody has to align. àfọ̀jọ. <laughs> wow ok jágbàgbé báwo wà ní ti business to wá sí Nigeria wá ṣe àbí you're no longer interested. why would i not be interested in what i came all the way to do. kí ló wá rò mú wá ṣe mí ah, oh, <laughs> wá. èmi ò kò tí mọ́kàn fún bẹ́ẹ̀ yàn gbà tó ti o ti yí fowó ra oṣù tí ń ṣe bí kíní ó lè do that kind thing o thank God I have you back. Ah, you've always had me what's wrong with I've you. I've not always had you at the point fowó ra took you away from me so stop ó yá já lọ. I don't even know what to say to you. <laughs> mo ti mu beer o mo fẹ́ mu beer cold chill beer. I'll take you there. All right. For this I'm taking you round town. Oh, get out. Babe. O lè wojú mi, ojú lọ̀rọ̀ wà náà. Òun jọ ń torí tọ́lọ́run. Ó ṣàrè pé ìgbà tí mo fẹ́ sùn, mi ò kọjú sọ́dọ̀ ẹ̀. So má disturb me ṣé nítorí ẹ̀ ló yẹ fi divide out sáárín àwọn méjèèjì. má yọ má yọ dá padà dá padà dá padà mi ìfẹ́ wà láwọn. kí ló ṣe ẹ̀ náà. Hmm? kí ni òde lọ bá fowó rà. Ah! jowó ni ẹ ṣá tí máa ń jowó jù. tó bá sọ pé mo jowó ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ òjò òwú ni mí. lọ́wọ́ kó lára mi oya for real kọjú sí mi tó bá kọjú sí mi máa gbẹ̀yìn wọlé o ah, máa gbọ́lé sí ẹ lára látẹ̀yìn wọn ìgbé kan tó máa ń láìkì. fi mí lẹ̀ fi mí lẹ̀ aṣẹ́wó àgbàlagbà nǹkan tó máa rí ẹ sí náà nìyẹn ó yà mò ń gbọ́. aṣẹ́wó ni mí aṣẹ́wó ni mí aṣẹ́wó ni mí síyàwó mi. Don't you trust me? Ṣorí fowó rà tó ń wò yẹn. Omobi Moyimarini, like like my G, my guy. Like I've known for her here. But that's more going I kiss David Amoshe saying Agbára Ìlà hmm? Mama. You are my forever. My love. I promise I'm not going to do anything that would hurt your feelings, okay? Are you sure? I'm sure. I just want to help this girl. She's done a lot for me in the past. And I just want to make it, you know, do what I can. I'm not just cool with her. It's okay. I'm not just happy. It's okay, babe. It's, it's okay. Do, do I have a swimmer? Hmm? Wrong coin. Oh, film. Guys, stop. Oh, film. Stop. Play the one laton. Oh, kill. lómi mo ti yó. Ah, mọ́mí ẹ jẹ díẹ̀ sí i náà sódà ẹ má lè lògùn yín. Mm. sọ̀rọ̀. ẹ jẹ sí i náà mọ́mí ṣé ẹ fẹ́ lògùn ni. mi ò jẹ́ mọ́. Hello, Dọ̀tun. I'm fine, Mwale. wà lé. Are you sure that's a good idea? Wait, Yeah, ẹ̀ ń kọ́. Kí mo ń bọ̀? Fowó rà. Má. Ṣé bó sọ pé ìlú òyìnbó níyàwó Dọ̀tun wà ni? ó kọ̀ dé lójijì àmọ́ mi ò feel pé ó like bó ṣe rí èmi pẹ̀lú ọkọ ẹ̀. ọmọdé ń ṣe ẹ́ òṣà jẹ́ ń pé méjì obìnrin kan ò dẹ́nu tó bá jẹ́wọ́ náà níṣó lè gbà. Hmm? mo mọ mi mi ò ní ìkọ̀kọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ we are just good friends that's all. Eh, ẹ̀yin méjèèjì lẹ mọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan láàrin yín ìwọ ló máa wá wùwà tútù tó máa mọ bó ṣe máa ṣàlàyé fún ìyàwó ẹ̀ tó máa jẹ́ kó understand pé kò sí nǹkan kan láàárín ẹ̀yin méjèèjì ṣó ti gbọ́ ẹ ṣe jẹ́jẹ́ o. Hmm? okay ma ẹ jẹ́ kí n fún ẹ ní díẹ̀ sí. wo mi ò jẹ́ wọ́n bá mi palẹ̀ mọ́ ẹ̀ mo ti yó. Ah, mo mi. mo ti yó mo ti yó. ẹ jẹ́ kí n fún ẹ lọ́kùnrin. Hmm. ẹ ṣé ọkọ mi ṣé mo dúpẹ́ ìwọ náà àárọ̀ mọ̀ ṣìkẹ́. What's up? Ah, baby. Ìwọ nìkan wá dá wá síbí báyìí ń gbádùn. Má jẹ́ chinchin mú nà ọ́. Jọ, ta ló ni chinchin, ta ló ni ẹ́? ẹ eh, àti àti pé wọn kọ èmi mo ní chinchin èmi mo ní. ìwọ mm-hmm, oh, kọ́ ló mm-hmm, ní. Mm-hmm, kiss me ta ló ní ẹnsìn. fífi mi ló ń jọ hàn lé. fífilẹ̀ fífilẹ̀ fífilẹ̀ fífilẹ̀. mo rò bí ìfẹ́ ló gbé ẹ wá kitchen ni aṣọ pé wàá jalè ni. <laughs> Ọlọ́run o oh, serious mo fẹ́ wá jalè bíi ti báwo pé mo fẹ́ wá mú chinchin ọkọ mi. mo fẹ́ wá mú wá jí chinchin. <laughs> no no no no no point of correction mi ò jí mo mú ni. àbọ̀ ojì ni admit mi ò rò tiẹ̀ mọ̀ náà mo fẹ́ fi wo bọ́ọ̀lù mi lè jí chinchin tí ò ṣe tiẹ̀. ok mo jí kí ló fẹ́ ṣe. ó láyà ọmọ <laughs> yìí. <laughs> Ah, ṣé òun expect èèyàn. yẹ fowó ẹ ló Hey. Hi, Dotun. How are you? Fine. Kásán. Báwo ni? Wọ́n ọ̀kẹ́. Mm-hmm. Mo ní kí n wá ṣé kò sí. Èmi àti ẹ fẹ́ jọ débi kan ni. Oh, okay. Bye bye. Good afternoon. Afternoon. Choko. Pẹ̀lẹ́. Kúrin. Sure, okay. Um, ibo lo ní à Don't lọ. má worry tó ti débẹ̀ wà rí ṣùgbọ́n let me just get up and freshen up alright. okay. mo do you want water or something. no i'm fine thank you. all right. mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọlọ́rọ̀. ṣeré kò gbé ní ọlọ́wọ́ kan ìkàn nínú ẹni bá ń ṣòre kó retí òre o. bébì báwo. wàá pa. àlejò ẹ ti lọ ni. irọ́ o ó wà ń mm-hmm. èmi àti ẹ fẹ́ sáré jáde so mo ní sáré wá wẹ̀. ok ok no problem. o ṣọ́n pé o ní ìdí bí a wo aṣọ tó máa wọ̀ something. Nah. Ah, ah. ó tiẹ̀ béèrè pé bò la ń lọ. Ah, ṣé mo ní láti bí ẹ ń pè bò ló ń lọ mo trust ẹ náà. That's so sweet. Thank you. Anyways, if you don't ask, I'll still tell. Should my put for a point in music? Yeah, you said so. Yeah, so my book studio session for mọ̀ kó lọ studio kó go around familiar people music bóyá ó máa lè ṣe nǹkan with that ó dẹ̀ mọ̀ bí tọ́lọ́run lè gbà yọ sí so that's what we want to go do now. wow that's good. Okay. so jẹ́ n sáré wẹ̀ṣà bóni white oil yẹn wà náà. na wà nù restaurant eh, come baby you know one thing about you. what's that. you are just so sweet. thank you. Oh, I'm shy. <laughs> I'm coming. Okay, baby. Fowora. Relax now. I don't buy it. Mo understand pé obìnrin bí ìwọ lèmi náà. So mo understand gbogbo worries mi. Sori, èmi àtọkọ mi, we've been through a lot. but ọkọ committee ti explain everything for me Would they ti understand Should get so all I want to tell you now is I wish you the best. Amen. Thank you. You're welcome. <laughs> wow. I can't believe this is happening. Thank you. Like you don't believe what? kẹ̀dẹ̀ máa wò ó mo tí wọ́n náà ti máa fi bá yín náà kí n ti explain fún yín pé mi ò ní anything pẹ̀lú ọkọ yín he's just my very good friend that's all. now I know o oh, ní láti worry ẹ e. ṣé o need anything. no no no I'm okay. o sure. Um, if you don't mind can I. I know it <laughs> you're free. tó bá ti need anything you are always free to call me okay yes. okay. <laughs>

cook some food. I do? Yes. Thank you. Um, I'm looking for my watch. Have you seen it? I go. And Ferragamo, your green, to the green strap. Oh, okay, okay, okay. Um, one thing, ìgbà tó fẹ́ wọ kitchen lẹ́ẹ̀kan. Ó drop it in living room now. Oh, okay. Yeah, yeah I'm sorry. Okay. Ah, no, no, no. Babe, come back. Oh, peck me or oh, kiss no, mm, me. I don't. <laughs> Thank you, darling. Mm, I'll feel okay? Let's go downstairs. Jalo. Okay. Àbí kí ni gbogbo ilé ìbá yìí? Bó mo wá bọ̀ sí i. Ó ì tí ì rí náà mi ì rí i. bíbá ẹ̀ mo pọ̀ sí i. kí ló wà. aago mi ni nígbà tí mo fẹ́ lọ kitchen lẹ́ẹ̀kan mo bọ torí mi fẹ́ kó òróró àbò mi dà sí i mo dẹ̀ bọ́ sí. bóyá kò chẹ́ẹ̀kì ibẹ̀ yẹn àbí because o ní láti explain anything fún mi náà mo wà ń bẹ̀ but. no torí fowó torí fowó rà ni mo ń sọ bóyá abọ́ bá mi rí bóyá ojókòó le kò lè jókòó lè kò lè jókòó lè kò possible bí akadẹ̀ tó lọ check bedroom padà. ó rà ṣe bó lóòrà ago kọ̀ọ̀kan sí tó wá bíbá yín sí i. mi ò mi ò mi ò. Ah! oh my god this is so disappointing why now why àṣẹ kò sì bá ṣe lè ṣe ìbòlò tí ò ní rún ìgbẹ̀wò ọmọ irú nonsense orí embarrassment wò lélẹ̀ ìbáyìí so you're a thief. wow. oh my god. hey babe o ti ń bínú lọ nìyẹn o mrs fowó wẹ̀ ẹ bá má ṣe bẹ́ẹ̀ tá ìṣèjọ ń sọ̀rọ̀ bí ó ah, àánú ẹ disappoint me, baby baby ẹ máa ń tì mí. wà ń bẹ̀. ó ṣe bí ìgalà ó bẹ́ ó bẹ́ gìgìgì ó yẹ ká má fẹ́ gbé ẹ̀rìn ni náà. ẹ ó lọ bó lè sáré tó bọ̀ ìyá ìbá kó sọ́wọ́ ejò bá máa sún ẹ̀ pa sí ẹjọ́ torí ọlọ́run ẹ pa mí ẹjọ́. èso amagunmatẹ jẹ́ kó mọ̀ ọ̀sẹ̀. ìgò ẹ̀rọ mọ́rú mi mọ̀ ọ̀rẹ́ wẹ́ẹ̀sì ọ̀tá lórí eléyìí. èrè mọ́dé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó bọ́ lọ́ọ́ lé. Kọ́ọ̀tì kúrò mi tọ̀. ohun tó mà ní. Adédọ̀tun Adédọ̀tun. Ah. àkútúkú ẹ lọ́nà olórí burúkú ẹ̀dá bó ṣe kú yìí ò ní jímọ́ lágbára ọlọ́run wàá parun ni. mo ṣe fún ẹ tó fẹ́ pa mí. ẹ jọ iye tí mo rà bá fún yín ẹ ọmọ tó bá fún yín mo máa tá ipá ẹ. pẹ̀lẹ́ ọmọ mọ̀yànmọ̀yàn aláyé ìjọba ò ló ṣe mọ̀ pé fowó rà ló rán wa sí ẹ. ọjọ́ kan wá èrè àti fowó rà ti wá sí ibi tí wọ́n gbé yẹn ìwádìí tẹ̀sán sọ̀rọ̀ mọ́ ọmọ ìpọ̀ rẹ̀ ní ẹ̀jọ́ tó rán lọ́ọ̀ lápá mi. ọmọ mọ̀yànmọ̀yàn. ó ti yí ẹ tó ṣe pọ̀ wáyà gangan gangan ló máa jẹ́ kíkí ni kí dẹ́tẹ̀ fast lane ikú dẹ̀ máa pẹ́ pẹ̀lú bó ṣe mọ̀ wá ẹ̀ ah, eh. èso ọmọkùnrin máa tẹ̀ jẹ́ kó mọ̀ ọ̀sẹ̀ eh, ah. ìgò ọ̀yọ́ ọmọ ọrùn mi mọ̀ ọ̀rẹ́ wẹ́ẹ̀ tàta lórí eléyìí èrèmọ̀dé ah. ni ẹ̀jẹ̀ eh, ẹ̀ kó bọ́lọ̀ ọ̀lẹ́. Kọ́ọ̀tì kúrò mi tọ̀ àwọn àṣẹ ni yá àti ẹni ọgbẹ́ ẹni ẹ̀ ṣé ọmọ ọjọ́ máa fún wa lọ́rùn ni ìwà tí ìfúnnáhùn ti kàn bá ṣe eré ọmọdé tẹ̀lé yìí ṣe kankan. ó ti gbọ̀n. àṣeyà àti ẹ̀lẹ́. àṣètò ńlá lọ́tà. gbé bọ́dì jọ bó ṣe bó ṣe ní gẹ̀ ó wá ń gbọ̀n. ọlọ́run ló dẹ̀ mọ́ rúwà tó o mú ọlọ́run ló mọ iye iṣẹ́ rẹ tó ti ṣe sẹ́yìn iṣẹ́ rẹ ló tẹ̀ lẹ́yìn ló ti yẹ. ikú bá yẹ kẹ́ pààyàn tó yẹ ṣe é lọ ọkọ̀ ẹ̀ bá lẹ̀ iṣẹ́ rẹ ló ṣe é ló yẹ kú lórí ẹ̀ eléyìí tó ṣe máa kúra sí máa ṣe lọ ó ti yí ẹ báyìí. ẹlẹ́dẹ̀ ìyá ẹ ló wà lẹ́yìn tó bá ṣe bẹ́ẹ̀ wá ti jẹ́lẹ̀. ọ̀gbẹ́ni alaye owó àkọ́ ló ràn wá sí ẹ o tó bá rí fowó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní o nítorí fowó àlò jẹ́ ká mọ̀ pé táwa bá sọ bó ṣe ń lọ fún ẹ ìwọ gan rẹ́dì láti dọ́bù owó fáwa ó yí ẹ so ó yẹ wàá ṣọ̀kẹ́ ń bíbà ó ti yẹ wàá ṣọ̀kẹ́. wà ọmọ bàbá tún gbé wa débẹ̀ o oníkọ̀sẹ̀ táwọn tán rọ̀ wá sí ẹ lè fún wa tó bá ti déwájú ìwẹ̀ ó máa tán dọ́bù dọ́bù. tó bá tẹwọ́ àbò ní tẹwọ́ ó ti yẹ. ṣé máa ṣọkẹ́. máa ṣọkẹ́ máa bú káà ókè máa kọlu. kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí níyì. sọ̀rọ̀ kí ló ṣe fún mi wọ́n ní kí ló ṣe fún mi all my life I have served you I have served you works for you kí ló ṣe fún mi wàá fún mi ní owó àkàrà àti owó ẹ̀kọ́ kí ni ìfìyẹn ṣe. èmi ń fún ẹ ní owó àkàrà èmi ń fún ẹ ní owó ẹ̀kọ́ school fees àwọn ọmọ tí mo ń sọ every term lówó àkàrà owó ilé ẹ tí mo ń sọ every year kó tó due olówó ẹ̀kọ́ mọ́tò tí mo rà fún ẹ ẹ́ẹ̀dì mọ́tò tí mo ra sí ẹ́ẹ̀dì olówó àgbà. bẹ́ẹ̀ ló dákẹ́ jọ mo lórí burúkú bá ṣàǹfààní so o fẹ́ máa sèrè gún nìyẹn o o sì gbé mi nìyẹn o torí kò ṣe ọkọ díẹ̀ fún mi nǹkan tó ṣe wọ̀nyẹn ẹ̀tọ́ mi ni you call me your partner a máa ṣe project a máa sáré kiri bí ajá máa ṣiṣẹ́ gbogbo ètò ń san yẹn sálárì mi lásán ló ń san yẹn ẹ̀tọ́ mi gangan as a mo ni mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣé wàá fẹ́ gbọ́ ó yẹ kó kú ni ó yẹ kó kú pátápátá ni torí property tí wọ́n rà tó ló fẹ́ develop yẹn kò sẹ́ tó mọ̀ ń pa ìnáwó ṣé obìnrin kan ló sọ fún àtòwò tó kó pamọ́ sí mi lọ́wọ́ ẹ̀tọ́ mi gangan ni as a partner tó ẹ pẹ́ mi ni olórí burúkú ara ẹ ti lọ ni máa jẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kò sí tó máa mọ̀ ń pa ẹ̀. Ah, mo máa jiyàn. kò jẹ́ ká rí aṣebi bíi tiẹ̀. mo máa jọ aṣebi ni ọ aṣebi olórí burúkú ni ẹ aṣebi ni ọ bad person olórí kọ́nà rà mí ni náà. yóò gbé property tó sọ ẹ̀ tí mi ò jẹ́ kí ìyàwó mi mọ̀ tó lè mọ̀ ìwọ ni mo kọ fún owó tó ní mo kó sí ẹ lọ́wọ́ ṣé mo ya wèrè ni ṣé kò sí báǹkì ni kí ló dé tí mo fẹ́ kó sí ẹ lọ́wọ́ ṣé mo jẹ́ yahoo yahoo ni owó tí mo kó fún ẹ pé tí bá lọ kí n sọ fún ẹ pé kó lọ fi bẹ̀rẹ̀ business mi block industry tí mo ṣe fún ẹ the last time ṣé mo jẹ́rùú ni mo tún fẹ́ ṣe mí torí ẹ̀ lóye fẹ́ pa mí. No. Yes. No, I will not allow you to blackmail me emotionally. Olori burúkú ni ẹ. Bó ṣe kó fẹ́ You don't make me feel bad about myself. I don't make me feel bad about my actions. You're a bad I'm not a bad person. You want to dance me. You're burúkú ni ẹ. Ọ̀rẹ́ àti ni wọ́n olórí burúkú èèyàn ah. You have been using me. You should understand that you have been using me. I deserve a good life. I deserve to be okay. I deserve some millions. I give you all I can. I'm I give what you. you I give you so much. More than I've given anybody else. More. ó yẹ ká wo lórí burúkú tí mo lọ ṣe ó yẹ kó ti pa ẹ dànù. wọn ò lè ṣe wọn lè ṣe torí kàkà kan ọmọ ọlọrin jí sí kòtò máa ṣiṣẹ́ àmọ́lẹ̀ ó máa ṣe. ó ó wọ́n wọ́n á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ àbí máa wá fi yé pé màmá tó tọ̀ tí ò jẹ́ kó kú yẹn kò jẹ́ kó kúkú tó rọrùn ni. má pa ẹ fúra mi. ok. níbo. mr níyà ní fowó ṣe you are under arrest. under arrest for what i was only trying to help this idiot. tó bá tún sọ nǹkan kan mẹ́rin màá fìbọn fọ́ orí ẹ̀ ìwà panijáyé move. you have the right to remain silent. Whatever you say will be put down and may be used against you in the court of law ẹni kó jù kọ́ ọwọ́ ẹni kó jù kọ́ ọwọ́ move. move. you are my brother. I'm not a brother. sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọ́mọ lọ́rùn. mo ṣeré kò gbé mi. bá ẹ dúpẹ́ fọlọ́run o mo bá ẹ dúpẹ́ gbogbo ibi tó wá kù lẹ́yìn kọ́lọ́run ọlọ́jọ́ èlé ìjọ bá wa dáwọ́ ẹ̀ dúró hmm? kọ́lọ́run túbọ̀ máa fi ṣọ́ wa lọ́wọ́ ẹ tó ń ṣọ́ wa tá à ṣọ́. Hmm? ẹ ṣeun gọ́mà ẹ ṣe um, fúra mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ gan you know you've done so much and I just want to say thank you mo mọ̀ lórí gan-an ṣe. And I want to apologize for how I handled the situation that day. I mean, I said sure it's okay. You know, I could have handled it better. No, I'm sorry. Don't mi ò bínú sí ẹ. Mi ò dẹ̀ ever bínú sí ẹ. Hmm. Ṣé ìwọ ò mọ̀ pé olórí mi ni ẹni? Tí kò bá ojú títì ni mo máa ṣì wà níbi tí hmm. mo ti ń forí wọ́n kiri ìwọ ló rà mí padà àti pé gbogbo nǹkan ṣiṣẹ́ fún dáadáa ni torí tí mi ò bá lọ sí àbẹ́tẹ̀ lọ́jọ́ tí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ṣẹlẹ̀ mi ò ní ti rí nǹkan tójú mi rí yìí. Hmm sọrí ọmọ famous ọmọ àpèrè ẹni famous kó ló máa famous alájà sínú mu sí wọn ajé ó dà tí bá mú lásán mo lè sọ lẹ́gbẹ̀ẹ́ ní thirty two àti boy mo bínú gan. a ní sùúrù jàre sórí famous wọ owó yẹn ọmọ yẹn náà kéré o Wall Street ó wà ń bẹ́ẹ̀ àlàáfíà ó wà ń bẹ̀ palm avenue ó wà ń bẹ̀ ìdí òrò ojúwòye. ọmọ mu sí ni lọ́wọ́ ẹ kí ló ṣẹlẹ̀ gangan. mo bọ́ ìyìn afa ṣé mo ní òta ló ṣe rí. bóyá kókó tó a mẹ́mẹ́mẹ́ kókó tó mo ní àwọn aládùúgbò àwọn àgbà ìyá mo ṣe ṣe tó ṣe pé ah, sweet ni gbogbo wọn ìwọ kọ́ lélẹ̀ ni wo bójú ẹ̀ ṣe ń dán ó pọ̀ o ṣé mo sọ wípé ò sí lábẹ́tẹ̀ ìmọ̀ ni kí ló wá ṣẹlẹ̀ náà. nǹkan tó ṣẹlẹ̀ pé ó ti dé kí ló ṣẹlẹ̀. ẹ ẹ já mi tán ṣé kò dàbí mo ṣe wá sí i. àlele ọ̀gbẹ́ni lọ rajà àjọ. bàbá bẹ ibẹ̀ ló ń gbé. fowó rà fowó báyìí ó kọ́ ló kọ́ ń bọ̀ ni. <laughs> ọmọ ẹlẹ́mi ọmọ mi ah. ti dé tán sẹ. ìgò ní sẹ ìgò ṣe dúrọ́rì fọmọ tí. ìgò kí ló ṣẹlẹ̀ ṣó ti zẹ ni ó ṣe é sọ̀rọ̀. títí ah. ti dé o. wíyà jẹ́ wọ́n ti ṣe information yẹn ránṣẹ́ sáwà. ó wá clear. bó wá clear. Hey! Fine boy looking zero Ìṣìyẹ́ tó ń pariwo, ó yẹ kí ìyá ẹ ti gbọ̀n. Ìgò, wọ́n ti pẹ́ lórí títì. Ọ̀rọ̀ inú ilé wọn ń san tà. Eléyìí fine. Jọjẹ́ ìwò píkítọ̀ yìí. Kí ni? Ìrí nǹkan tí ń sọ. Mo fẹ́ mo fine boy. Ọ̀gbẹ́ni ìwọ náà fojú ló jẹjà kókó ṣìpò ilé ti jẹlẹ o ó ti jẹlẹ o. ẹ jọ ẹ lè ṣiṣẹ́ yìí ẹ jọ. ọgbẹ́ mi jọ kó sì mi jọ. wà á fowó ra má lọ wá ní mi o má yẹ kí n lọ wá cloud mọ́ lọ́wọ́ owó ní wèrè iṣẹ́ táwa ti gbowó ẹ̀mí ẹ̀ wà sọ bá wa rí iṣẹ́ ńlẹ̀ pọ̀ ni sáwọn ṣe yahoo ni wọ́n ti san owó ẹ̀mí èèyàn ó láàrẹ̀ ṣiṣẹ́ yìí. ẹ wo ẹ má bínú èèyàn tó ní kẹpà yìí èèyàn pàtàkì ni o kódà aláàánú mi ni kò eh. dísàbí kó òjijì ẹjọ́. ọbẹ̀ ní bọ́lẹ̀ ń bẹ̀ aláàánú ẹ bá wò fáìbọ̀ tó máa tàbáyé lélẹ̀ ó máa kọjá sẹ̀. ó yá wá ṣé kí n gbé ẹ débẹ̀ ajé ọmọ abọ́ bàtà fọ̀sẹ́ náà náà ẹ̀sẹ̀ ajé. ẹ dúró náà ẹ dúró náà ṣebí kówó ṣàti pé lọ́rọ̀ yín owó lẹ̀ ń wá ẹ wò mí ìfẹ́ mọ iye tọ́ fún yín fúnṣẹ́ yìí nǹkan tó dá mi lójú ni wípé dọ̀tún tẹ́ ń wo yìí o ó lówó lọ́wọ́ ó máa fún yín times three owó tó sọ fún yín ẹ jọ ẹyẹ ṣáà máa pa ó máa fún yín lówó. ẹ wà wà dúró dúró tí máa gbọ́ ẹ dáadáa ṣé kàn ń sọ fún wa ni pé owó táwa gbà lórí ẹ̀mí ní gàì táwa bá mìtì ẹ̀ kankan ó máa san times three fún wa. wà á lọ wáìnì mi ò ṣé kan tó ń sọ èso dá ẹ lójú ṣá. ṣé mo ti fún yín lófo orí yín. ìjọ ti rọ lọ kí gangan ní interest ẹ kí ni interest ẹ nínú màtá ìgangan. alẹ́ ò ní kú gangan sẹ́ẹ̀ wàhálà kí ni interest ẹ. ìwà àwọn bíi ṣó dá ẹ lójú. ẹ wo tí kò bá fún yín ẹ pa mí ọdẹ máa kú ni o. gbàgbé pàjọ wa o ọlọ́run ọba ń gbọ́ mo ń fowó báyọ̀ ṣeré ó dà wà láì tí máa ń sùn lọ́wọ́ tó pè mí kan nàmọ́ àmì lè máa ní kán ní sùúrù ni o. tó bá ní kí n pa ẹ̀mú nílò lẹ́mí tí má gbẹ̀mí ẹ̀ o. fòwúrà mo mọ̀ pé mo ti ṣe é gan mo dẹ̀ ti ṣe lẹ́dẹ̀ẹ́ jọ́ńtorí ọlọ́run má bínú sí mi àǹtí ah, ẹ ṣe mí èmi gan ò dẹ̀ bínú sí in fact èmi ló yẹ kí n máa appreciate ni torí pé ẹ ti accept friendship èmi àti ọkọ yín. I did not accept it mo kàn ń pretend ni. If you don't mind, can I help you? I know it. <laughs> You're free. Sure, okay. Yes, in fact. Tó bá ti need anything you are always free to call me. Okay? Yes. Okay? <laughs> Thank you. All right, darling. You did what? Baby. Baby, jọ̀ọ́ torí Ọlọ́run má bínú sí mi. Mo fẹ́ kó understand pé obìnrin ni mí. Torí people go rate to fit it pé o fẹ́ help ẹ. Ó ti pọ̀ jù mo bẹ̀rẹ̀ sí ní rò pé kí mi máa ti díẹ̀ yọ ah. i'm sorry. kí ló ń sọ nǹkan mi wo ló fẹ́ ti di ẹ̀yọ́ nǹkan mi wo ló fẹ́ ti di ẹ̀yọ́ tí ò tí ì yọ láti jọ ṣọmọyọdún tí mo ti mọ ọmọ ìṣá ṣọmọyọdún tí mo ti mọ fúnra ah, Jesus Christ I keep trying to explain to you people this girl ẹ̀yin lẹ́yìn rí bí obìnrin bí ọkùnrin ní sí mi this is my G see my person She will understand me. She will understand dynamics of friendship ni how could you stoop so damn low. Dọ̀tun sórí hmm. àwọn ọmọ yìí ẹ kéwèé ni ẹ̀yin ọmọ ayé èsì tí ò bá ṣe pé ẹ ni gbogbo orú nǹkan tí wọ́n ń rò lọ́kàn ò ní máa rò ó Dọ̀tun ṣáà jẹ́ a máa dúpẹ́ fọlọ́run tíyàwó ò bá parọ́ mọ́ fowó rà báwo lòun ṣe fẹ́ rìn dábẹ́ tẹ̀ débi ipò máa wá rí fọ́tò lọ́wọ́ àwọn ẹni bí ó jẹ́ a máa dúpẹ́ fọlọ́run téyí ò bá ṣe àmọ́ yìí tó máa ṣe kọ́lọ́wọ́n lọ́jọ́ èní jò kó máa fìṣó ẹ̀ṣọ́ gbogbo wa ẹ́n bá mi fàyàwó ẹ̀ mọ́ra bá mi fà á mọ́ra ẹjẹ́ ó tán síbẹ̀. Hmm? <laughs> I still don't understand. It still doesn't make any damn sense to me. Báwo ló ṣe máa accuse war of pé accuse her of theft tó o dẹ̀ ní defend ara ẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. mo mọ̀ mọ̀ máa sọ̀rọ̀ mi hmm. because mo mọ̀ pé ìyàwó ẹ̀ ló fi sínú bag mi àní ah, hmm. mi ò fẹ́ nǹkan tó máa fàjà láàrin ah. méjèèjì. ǹgá o hmm. bàbá mi ṣáà má bínú. dáríjì ìtara obìnrin ló ń ṣe má bínú sí i. dọ̀tún bá mi dáríjì ìyàwó ẹ̀ bá mi fà á mọ́ra fọwọ́ wọnú jọ bàbá mi dáríjì dáríjì. sí wàhálà it's okay. thank you baby thank you. Thank you. Thank you. Thank you. Sit down. ṣó ti ń wá tẹ́lẹ̀. yes of course. ah ṣé o fẹ́ fún mi ni o sọ fún mi pé o fẹ́ fún mi náà. bọ̀ ní kí n má sọ pé màá tẹ́ ń fẹ́ra sọ fún mi pé o fọmọ lára. same thing you said I shouldn't disclose it with her ẹni kì í má wọ́n ní má sọ wọ́n ní má sọ. I'm gonna try to play safe pé okay o I don't need to share it with anybody I just save your face. save my face. yes of course. Yeah, as it is, I, I love you guys dearly. Me, ò fi. already de ọdọ de you love us dearly. Yes, of course. Wọ́n ní má sọ fún un náà ní má sọ fún ẹ. Kí ni kí n ṣe? Mo keep secret yìí ni now kò sí nǹkan tí get out. i'm not even denying that i'm dating both of you. ah how shameless can you be. that sh that should be a sign that i love you both. ah kò dé gbẹnu sóhun. àmú dáràn. ẹyin gẹ́gẹ́ ló yẹ kó máa pè ní fìfẹ́ hàn. kọ́ máa tiẹ̀ wọ́n sì mọ̀ kó máa wálé you are the very shameless one. ṣọmọkẹ́ bó ṣe lórí ọ̀rọ̀ fẹ́ mi nìyẹn. mi ìdẹ́ nígbà let me let you know Lara is mine and is mine alone alówà òkè ṣórí you're joking tí n bá ní kí n ṣe bí inú mi ṣe ń rù tí n bá sọ ẹ ní etí kan wọn máa délé gbọ́ ni wọn ò bí ẹ̀dá wọn ò bí èmi. bẹ́ẹ̀ ni mo sọ wọn sí ibi ìjọba bínú òun sọ̀rọ̀ fẹ́mi ń sìn. ta ni fẹ́mi kọ́kọ́ bá sọ̀rọ̀ ta ló lóun fẹ́fẹ́ lọ ṣe fẹ́mi tòsítẹ́ ni. ṣó tòsítẹ́ mi. ẹ ṣé o mọ̀ pé mo fẹ́ fẹ́ fẹ́ mi ah. ṣé o mọ̀. mo fẹ́ gbọ́ ṣé o mọ̀ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti bẹ̀ sọ̀rọ̀ o dẹ̀ lónìí tress èmi ni mo ní láre jọ ṣé wo ló mọ láre ni ṣé fẹ́mi mú wọn sínú ilé kí ló wá dé tó gbẹ̀yìn mi lọ fẹ́ láre. ṣo ipò dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ ṣo ipò lè ní ẹ ṣo ipò kà ni ẹ you are always snatching o lè ní ẹ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ ẹ ní. you shameless idiot. èmi shameless. ọjọ́ mi ọjọ́ mi ọjọ́ mi lára yé yé lára yé irú ọ̀rẹ́ yìí ó ó máa ṣọwọ́ ẹ̀rí pé Dàpọ̀ is stupid you are very very stupid wait níwájú wa most special, prof ló ti léfùrò kọ̀kọ́ léfùrò kọ̀kọ́ who are you. You want to prof call ti sọ You want to ni mo ti sọ pàápàá jùlọ ẹ̀yin ah, kí ló ṣe yín ẹ mọ iye àwọn ọmọ tí mo ti gbé wá síbí ni ẹ̀yin lẹ́kọ́ ẹ̀ tó pọ̀ jù ń bẹ̀ so ẹ bá àǹfààní àti máa sọ̀rọ̀ sí mi stupid àbí To prof wà mí kí ló fẹ́ ṣe ṣé bẹ́ẹ̀ fẹ́ dìde ẹ kúrọ́lẹ̀ ẹ dìde wá pàkàndù mọ́ yín lójú. níwájú àwọn wo. tuwale sa. ah so o ti sọ fún ọlọ́kùnrin ẹ̀sìn o ti gbàgbé bó o mọ̀ pé bó o ṣe dé bí kù sí ẹ̀yìn gbogbo àwọn tó wà níbí báyìí ta ni wọ́ ta ló mọ̀ ìyá ẹ̀ ta ló mú kòló ẹ lọ́yọ̀ọ́ gbogbo ohun tó dà lẹ́nu kò sẹ̀yìn àwọn tó jókòó níbí báyìí ẹ̀ ẹ̀ wọ́n ń gbàdúrà jọ ṣé díẹ̀ ọmọkùnrin tó ni ìwọ ò dira ni. mo dira mi fẹ́ kíkú pa mí ni. ẹ tí kú ò bá pa ìwọ ò